bàbá wa ọkọ mi olówó orí sílẹ̀kùn ọlá àtọ̀dé èmi àtàtà ọ̀ọ́ni adájọ́ owó rẹ̀ mú. mo ní ká kàn san lórí oore kékeré tí bàbá ṣe fún gbogbo wa náà so orin tí máa ń kọ fún ọlọ́run tó dá mi wáyé tó fi ń ta mí rẹ̀ òun ni mo máa kọ fún yín gbèsè ọpẹ́ mi pọ̀ mi ò lè san tán ṣùgbọ́n ṣèwọ̀n tí mo lè ṣe. Bàbá aláàánú mi, ẹ má ṣe o bàbá. Gbèsè ọpẹ́ mi pọ̀ ní ilé sọ́tún. Ẹ ṣe ìtàdé mi káwọ̀. Ṣùgbọ́n mo sì lè ṣí ibẹ̀. Wọ́n ṣèwọ̀n tí mo lè ṣe. Bàbá aláàánú mi, ẹ má ṣe o bàbá. Ọkọ mi, òun lówó orí mi. 写些希望。